dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv lónìí ti ń ṣe ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2023 ìròyìn àgbáyé náà làwọn afúnyín láti ẹnu èmi sọ́ni sodiq abiodun ṣáájú kàtúkàrẹ̀ náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ń pé káwọn èèyàn tètè fọkàn wọn balẹ̀ báyìí wípé ètò òdìbò ọdún twenty three yóò wá ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ láìsí wàhálà o. ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ bá ikú gbogbo ìgbésẹ̀ léyìí tí ààrẹ muhammadu buhari gbé tó ń ti àbálẹ̀ ètò gbọ́ fún àwọn ló ní ìtumọ̀ bẹ́ẹ̀ ló ní ṣe pẹ̀lú àwọn ọmọ nàìjíríà bákan náà báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti padà pa àṣẹ tuntun báyìí pé kí àwọn báǹkì báǹkì nílẹ̀ yìí kí wọ́n dẹ́kun láti máa fi owó léyìí tó jẹ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sínú àwọn e máṣíìnì léyìí tó pòó nílẹ̀ yìí o ìyàwó ọ̀gá àgbà fún àjọ DSS ti padà pàṣẹ báyìí fọwọ́ òfin mú ẹni tí ó ń dípò díje dupò fún gómìnà ní ìpínlẹ̀ Kánò àwọn ará ìlú ní ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ sí bẹ̀ gómìnà Rotimi Akeredolu báyìí láti tètè gbé wàhálà léyìí tí ó ní ṣe pẹ̀lú àìjáde àìbọ́ta léyìí tó wà lágbègbè kan ní ìpínlẹ̀ náà sílẹ̀ o orí ti padà kó aṣòfin kọyọ báyìí léyìí tí àwọn agbanipa ṣàfẹ́dé fẹ́ gbẹ̀mí rẹ̀ lẹ́nu rẹ̀ o arákùnrin kan léyìí táwọn ọkọ ti nà ká lérò sí wípé ni ó ṣàdédé pa ìyàwó rẹ̀ lórí búrẹ́dì ló mà ti bẹ̀ sí sọ̀rọ̀ síta báyìí o wàhálà bẹ́lẹ̀ lẹ́yìn tí wọ́n padà nàka lẹ́kọ̀ọ́ síléeṣẹ́ ọlọ́pàá wípé níṣe ni ọmọdékùnrin kan lẹ́yìn tí wọ́n fọwọ́ òfin mú ti ṣàdédé gbẹ̀mí lágọ̀mọ̀ nínú ìròyìn ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Iran wọ́n ti padà tún pàṣẹ báyìí pé kí wọ́n pa àlóyẹjì fún àwọn kan lẹ́yìn ìgbà tí wàhálà tó ń ti ìdàgbò bẹ́lẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Iheanacho ti sọ pé àwọn ṣetán báyìí láti gba ohun tó ní ṣe pẹ̀lú nǹkan míì lórí bí ikọ̀ kan ṣe nù wọ́n tẹ́lẹ̀ nínú ìdíje eléyìí tó ń lò lọ́wọ́ ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube ẹtẹ gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ń já di mímọ̀ báyìí pé kí àwọn ọmọ nàìjíríà tètè fọkàn wọn balẹ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ni yóò wá láìsí ìdààmú nísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn Lai Mohammed ló padà fọ̀rọ̀ náà lédo lónìí olóòlì lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ kan ti wà ní ìta báyìí wípé ètò ìdìbò ọdún 2023 ló ṣeé ṣe kó padà mẹ́rin nílẹ̀ yìí o Lai Mohammed ló sọ̀rọ̀ náà jáde ní ìgbà tó ń sọ̀rọ̀ ní gbogbo iṣẹ́ léè tí ààrẹ Muhammadu Buhari ti ṣe láti ọdún 2015 sí 2023 o ẹni tí í ṣe Lai Muhammed lòun tún padà mẹ́nuba bí àwọn tí ó jẹ́ ikọ̀ LSM tó ń ti àwọn míì bíi IPOB àtàwọn Boko Haram ti ṣe ń fa wàhálà láwọn apá ibì kan lórílẹ̀‐èdè yìí ó pé lóòótọ́ òun tún gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ ló ti wáyé sí àwọn àjọ INEC gbogbo láwọn ìpínlẹ̀ kákàkiri bẹ́ẹ̀ sì kí ìkọlù ọ̀hún ti sì ń fa wàhálà lọ́wọ́ báyìí o ẹni tí ń ṣe Lai Mohammed ló wá ń jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú àjọ INEC tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ yìí láti pé ètò ìdìbò 23 ló wá láì sí ìdààmú tàbí wàhálà o ó pé ìjọba àpapọ̀ ṣetán láti pé àwọn elétò ààbò ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lọ́nà tó tọ́ o. ẹni tí ń ṣe adarí fún ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ní Ahmed Lawan ti jẹ́ kò dìmọ̀ báyìí gbogbo àwọn àbálẹ̀ tí ààrẹ Muhammadu Buhari ń bá ń sábà gbé wá sí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ló ní ṣe pẹ̀lú ohun tí ó nítumọ̀ tó sì kan àwọn ọmọ Nàìjíríà gbọ̀ngbọ̀n Lawan ló sọ̀rọ̀ yìí jáde ní àná ní dédé àkókò tó ń kan sọ̀rọ̀ ní ìlú Yobe o ó pe bí àwọn kan ti ṣe ń jẹ́ di mímọ̀ wípé àwọn kan fọwọ́ sí àwọn gbèsè lásán fún ààrẹ Muhammadu Buhari ló jẹ́ irọ́ pátápátá bu ó tẹ̀wájú bákan náà wípé ààrẹ Muhammadu Buhari nìkan ló gbà wọ́n láàyè láti ṣe ohun tó wọ́n bó ti ṣe wọ́n o ó pé àmọ́ gbogbo bí àwọn ti ṣe ń fọwọ́ sí ohun tí ààrẹ Muhammadu Buhari ń gbé wá ló ní ṣe pẹ̀lú bí kinní ọ̀hún ti ní ìtumọ̀ bẹ́ẹ̀ tó ní ìwúlò fáwọn ọmọ Nàìjíríà o ẹni tí ń ṣe láwọn náà tún tẹ̀wájú pé àwọn kan jẹ́ kò ní mọ̀ wípé níṣe ni àwọn ilégbèmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí kọ̀ máa ń fọwọ́ sí ìwé lásán fún ìjọba orílẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ tí wọn ò lágbára láti ṣe ohunkóhun ni ó pé ààrẹ muhammadu buhari ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lélẹ̀ yìí bẹ́ẹ̀ sì rèé tó ti fún àwọn aṣòfin láǹfààní láti ṣe bó ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n tún fẹ̀lá nílẹ̀ yìí o báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ti pa àṣẹ alábàábá gbogbo àwọn báǹkì báǹkì nílẹ̀ yìí ni wọn ò gbọdọ̀ kó owó lé èyí tí ná tẹ́lẹ̀ lórílẹ̀ nàìjíríà sáwọn ẹ̀rọ lé èyí tó nílẹ̀ ìmọ̀ o ẹni tí í ṣe ọ̀gá àgbà fún báǹkì náà yẹ ahmed umar ló ń padà wá ń fọ̀rọ̀ náà léde lólùwà àbújá lánàá wípé ó ṣe pàtàkì ó sì ṣe kókó kí àwọn báǹkì báǹkì kí wọ́n tètè gbọ́n sí báǹkì àpapọ̀ nílẹ̀ ìlẹ́nu ó pé àwọn owó lè tó tó bí náírà ọgọ́rùn-ún márùn-ún náírà tó ń di ẹgbẹ̀rún kan náírà ní kó tètè bẹ̀rẹ̀ sí ni máa fi sí àwọn ẹ̀rọ ìpọ́wó náà kíkì náà mú kó lè ṣẹnure ó ní pé èyí ló wà ní ìbámu pẹ̀lú òfin lẹ́yìn tí báǹkì ọ̀hún ti gbé kalẹ̀ láti rí pé owó tó ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló tètè kó nílẹ̀ ní gbèdéke ìjọ tí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí sì padà gbélé kínní ọ̀hún ó pé àwọn owó náà làwọn fẹ́ kí ó padà wà ní ìta báyìí káwọn èèyàn lè láǹfààní láti máa ná kínní ọ̀hún lọ́nà tuntun ọ̀hún. ẹni tí ń ṣe ìyàwó ọ̀gá àgbà fún àjọ DSS ti padà fọwọ́ òfin báyìí mú ẹnìkan lè tí ó jẹ́ òǹdùpò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Kano lábẹ́ ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí New Nigerian People's Party ìyẹn NNPP tí a mọ̀ sí Abba Yusuf àgbọ́n báyìí wípé Yusuf náà lọ́wọ́ bà lẹ́yìn ìgbà tí òun àti arábìnrin tí a mọ̀ sí Aisha Bichi tí ó jẹ́ ìyàwó ọ̀gá àgbà pátápátá fún àjọ DSS yọní wàhálà tí wọ́n ti ìdààmú kan ní dèjì àkókò tí wọ́n wà ní ìlú Kano àgbọ́n pípé ìlú wáyé lẹ́yìn ìgbà tí ọkọ ẹni tí a mọ̀ sí Yusuf náà ṣàdédé fa ọ̀wọ̀ọ̀wọ̀ sílẹ̀ ní dèjì àkókò táwọn ọkọ̀ yòókù ibi kọjá ní pápá ọkọ̀ òfurufú léyìí tí ó ń bẹ ní Kano ní ìpínlẹ̀ ọ̀hún ní dèdè ọ̀wọ̀ àlẹ́ a gbọ́ wípé èyí ló padà wá ń fà kí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí àjọ DSS kọ́ bọ́ta bẹ́ẹ̀ sì lè kọ́ bẹ́ẹ̀ sinimá wàákò pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́yìn tí ó jẹ́ ti òǹdúpò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Kánò náà wọ́n ní pé èyí ló ń padà wá fà á kí arábìnrin tèyí tí a mọ̀ Bíṣì kọ́ bẹ̀rẹ̀ sí ní wí fún Yusuf wípé òun ò ní fàyè sílẹ̀ fún láti tẹkọ̀ fúfú lọ sílùú ọba lẹ́yìn tí ó ń lọ wọ́n ní pé lẹ́yìn rẹ̀ yìí wọ́n padà pa láṣẹ pé kí wọ́n padà fọwọ́ òfin mú ẹni tí a mọ̀ sí Yusuf náà wọ́n sì gbé lọ sí àgọ́ ọ̀dọ̀ àwọn DSS náà o ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ti agbẹnusọ fún iléeṣẹ́ àjọ DSS náà ìyẹn Peter Afunaya ló ń padà wá ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ti fọwọ́ òfin mú Yusuf náà látàrí bí ó ti ṣe ń wu ìwà kò tọ́ bẹ́ẹ̀ sì lè tó ń fàyè sílẹ̀ fún àlàáfíà láti jọba ní pápákọ̀ òfurufú èyí tó ń bẹ ní ìlú Kánò àwọn ará ìlú ní ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ sí ní máa bẹ gómìnà Rotimi Akeredolu báyìí láti tè káàdì wàhálà tó ní ṣe pẹ̀lú jíjókòó sílé tó ti má bọ́ta bá ilé tó wà ní ìlú Ìkàrí Àkókó ní ìjọba ìbílẹ̀ Àkókó North East lè tún bẹ ní ìpínlẹ̀ Ondo wọ́n pé bí ìbí jókòó sílé lè tún wà níbẹ̀ tí gómìnà Rotimi Akeredolu ti pàṣẹ rẹ̀ lẹ́yìn tí ìjà kan wáyé lè tún fa wàhálà lágbègbè náà tẹ́ ẹ̀ bá gbàgbé ìjà kan ló ṣàdédé wáyé léyìí tí ó padà mú ẹ̀mí èèyàn bíi márùn lọ tó sì ba ọkọ̀ bíi mẹ́fà jẹ́ tó ń ti ilé àti àwọn ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àtàwọn nǹkan míì láwùjọ náà wò wọ́n pé èyí gan ló ń padà wá ń fà á tí gómìnà Rotimi Akeredolu ti padà kéde kónílégbélé láwọn àgbè yìí àwọn tó wà ní ìlú náà ló wá padà bẹ̀rẹ̀ sí ní máa bẹ ẹni tí ń ṣe gómìnà ọ̀hún láti tó gbọ́gi lékiní ọ̀hún káwọn èèyàn lẹ́yìn tó ní àǹfààní kí wọ́n lè bọ́ta láti máa lọ síbi tí wọ́n fẹ́ lọ wọ́n pe ilé ẹ̀kọ́ ti padà padà sí ẹnu iṣẹ́ báyìí èyí ń gan ló padà jẹ́ ohun tó pọn dandan kí àwọn akẹ́kọ̀ọ́ lè bọ́ta kún lè lọ sí ilé ẹ̀kọ́ wò wọ́n pe àwọn ará ìlú náà ló bẹ̀rẹ̀ sí ní máa bẹ ẹni tí ń ṣe gómìnà náà láti tètè gbà wọ́n láyè kí wọ́n lè bọ́ta kó sì kásẹ̀ kónílé gbélé èyí tó wà lóde kúrò nílẹ̀. orí ti padà yọ aṣòfin àgbà kan nílẹ̀ yìí tí a mọ̀ sí adéfisóyè lẹ́yìn ìgbà tí àwọn agbénipa ṣàdédé ṣe ìkọlù sí ní ìpínlẹ̀ ondo àgbọ́ pé àwọn agbébọn kan lẹ́yìn tí wọ́n ń pààyàn bẹ́ẹ̀ sì rèé tí wọ́n ń dẹ́mìyàn légbodò ni wọ́n ti ṣàdédé ṣe ìkọlù sí ọkọ̀ aṣòfin kan tá a mọ̀ sí tajudeen adéfisóyè lẹ́yìn tí ó ń ṣojú ẹkùn kan ní ìpínlẹ̀ ondo àgbọ́ pé adéfisóyè ló ń ṣojú ẹkùn ìdànrè ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà o àgbẹ̀gbẹ̀ èyí ló wáyé lọ́jọ́ ajé lẹ́yìn ìgbà táwọn àtìláàwí agbébọn ń ṣe ìkọlù síbẹ̀ o wọn pe arábìnrin ìlú padà wà náà ká lébò wípé ẹnìkan lẹ́yìn tí òun náà tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tí òun náà tún du ipò gẹ́gẹ́ bí asòfin náà ló wọn àwọn àtìláàwí náà wà o àgbọ̀ wípé Adéfisóyè lùtẹ́yì tí tóun náà lọ fún ipò náà lẹ́lẹ́kejì ní abẹ́ òṣèlú APC ló bẹ̀rẹ̀ sí nàka lébù báyìí sí Festus Akíngbàṣọ lẹ́yìn tí ó jẹ́ mẹ́gbẹ́ òṣèlú PDP tí òun náà fi ń lọ fún ipò ọ̀hún bákan náà wípé òun gan ló hàn àti láàrú náà láti wá ṣe ìyèpani sí òun lára ọgbọ́n wípé ọ̀gá àgbà náà ló pé òun ti padà kọ lẹ́tà ránṣẹ́ síléeṣẹ́ ọlọ́pàá tó ń ti àwọn ọmọkọ̀ ológun báyìí láti tètè wá ẹ̀sìn máa tú kí ní ọ̀hún wò yẹbẹyẹbẹ lórí ẹni tó fẹ́ gbẹ̀mí lẹ́nu òun. arákùnrin kan lè tí wọ́n fẹ̀sùn kàn wípé ńṣe ni ó ṣàdédé pa ìyàwó rẹ̀ lórí búrẹ́dì gbọ̀ngàn ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí ọkùnrin kan tí a mọ̀ sí wíṣìn ndúbuṣi òǹwádìí ló ti ń padà ń jẹ́ kó di mímọ̀ wípé òun kọ́ lòun pa ìyàwó òun tá a mọ̀ sí Ogochukwu Nwadoegwu Anene ó tẹ̀wájú wípé gbogbo ọ̀lẹ́yìn táwọn èèyàn ń sọ pátápátá pé òun pa ìyàwó òun ló máa jẹ́ irọ́ pátápátá bù arákùnrin ọ̀hún tẹ̀wájú wípé lóòótọ́ òun lòún fún ìyàwó òun lówó láti lọ ra búrẹ́dì náà bẹ́ẹ̀ sì rèé làwọn jà o ó pé àmọ́ ohun tó fa ìjà náà wípé lẹ́yìn ìgbà tí ìyàwó òun bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ lọ́kànkan lọ́wọ́ òun láti ra àwọn nǹkan míì tóun ò sì lówó òun lọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí ní mú òun bú o ó pé èyí gan ló múnú bí òun tó yẹ pé òun sì padà fọ́ jígí kan léyìí tó ṣe ìyàwó òun léṣe lọ́wọ́ ó pé kódà òun tún nọmọ òun léyìí tó yẹ pé ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní bóun ní àkókò tí wọn àti ìyàwó òun jà o ìwé náà ló ń jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn rẹ̀ ní ìgbà tí òun wá lọ sí ilé lòun ṣàdédé gbọ́ròyìn pé ara ìyàwó òun ìyá gbogbo ń dèdé àkókò tó máa padà wálé lòun ti ṣàdédé gbé ìyàwó òun lọ sílé ìwòsàn bẹ́ẹ̀ tó padà gbẹ́mìí ìwé náà ló ń jẹ́ kò ní mọ̀ báyìí pé àwọn ẹbí tí ó jẹ́ ti arábìnrin náà ló ti bẹ̀rẹ̀ ní bèrè báyìí pé àwọn fẹ́ wo àwọn àrògán bẹ́ẹ̀ sì ré àwọn fẹ́ wádìí ohun tó pa ọmọ àwọn tó sì bẹ̀rẹ̀ sí ní nàka lébù bárakùnrin ọ̀hún ló pa ìyàwó rẹ̀ lórí búrẹ́dì bógan. iléeṣẹ́ ọlọ́pàá lé ìtúwà ní ìpínlẹ̀ kan ti padà wọ wàhálà báyìí lẹ́yìn ìgbà tí wọ́n fọwọ́ òfin mọ́ ọmọdékùnrin kan tí a mọ̀ sí Uchenna Okafor tọ́mọ ọ̀hún sì padà kú sí iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó bẹ̀ ní ìpínlẹ̀ Anambra o àgbàpọ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ẹgbẹ́ wọn ti bẹ̀ sí ní wa wàhálà báyìí lẹ́yìn ìgbà tí àwọn ẹgbẹ́ kan lẹ́yìn tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ti bẹ̀ sí ní pariwo síta bẹ́ẹ̀ sì ni tó bọ́ta láti bẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìkú náà wọn pe ọmọdékùnrin náà tí a mọ̀ sí Uchenna Okafor ló ní wọ́n ṣàdédé mú lẹ́yìn ìgbà tó ń jà pẹ̀lú àwọn míì o àgbọ́ báyìí wípé àwọn ẹgbẹ́ lẹ́yìn tí wọ́n padà wá ń sọ̀rọ̀ wípé ńṣe ni iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìgbà tí wọ́n mú ọmọdékùnrin yìí ni wọ́n sọ fún àwọn òbí rẹ̀ láti lọ mú owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé ní àádọ́ta ní àmọ́ ní dédé àkókò táwọn òbí ọ̀hún yóò débẹ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá ló ṣàdédé gbọ́ pé ọmọ wọn ti kú bẹ́ẹ̀ ó ti gbẹ́mìí síbẹ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà tó ń tẹ́gbọ́n sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn olúmúìwá àdéjọbí tí ń padà wá ń pa láṣẹ fún ẹni tó jẹ́ toṣukwu ikenga ìyẹn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní ìpínlẹ̀ anambra láti ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ọkọ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ìkẹ́ ìkẹ́ǹgà wa ń jẹ́ kó lè mímọ̀ wípé ọmọdékùnrin yìí ni wọ́n mú ní dèédé àkókò tó ń jalè léyìí tí fi padà gbẹ̀mí mi o. nínú ìròyìn ilẹ̀ ní orílẹ̀-èdè tí a mọ̀ sí Iran ní wàhálà ti bẹ́lẹ̀ báyìí lẹ́yìn ìgbà tí àwọn ará ìlú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní bọ́ta láti ṣe ìfẹ̀hónúhàn o wọ́n pe ó kéré jù àyàn bíi mẹ́ta míì lọ́tùpá láṣẹ pé kí wọ́n tún lọ gbẹ̀mí lẹ́nu wọn lẹ́yìn tí àwọn èèyàn ń bọ́ta fi ìfẹ̀hónúhàn lórí ìkúlẹ̀ tó parábìnrin kan tí a mọ̀ sí Masha Amini lẹ́yìn tí àwọn ọlọ́pàá ṣàdégbẹ̀mí rẹ̀ ní déédéé àkókò tó wà ní ọ̀dọ̀ wọn àgbọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn léyìí tó tó bíi mẹ́tàdínlógún níye ni wọ́n ti padà fi sí àgọ́ ọlọ́pàá bẹ́ẹ̀ sì rèé tó ti pa láṣẹ pé kọ́ lọ gbẹ̀mí ìtàwọn náà wọ́n pe bákan náà sì rèé èèyàn mẹ́rin wọ́n ti gbẹ̀mí rẹ̀ tí àwọn bíi mẹ́fà míì sì wà tẹ́ pé wọ́n sì sọ wípé wọ́n láǹfààní láti lọ sílé ẹjọ́ lẹ́ẹ̀kejì sí i wọ́n pe èyí ló wáyé lẹ́yìn ìgbà tí wọ́n ṣàdédé mú arábìnrin kan tí a mọ̀ sí amimi látàrí bí ó ti ṣe múra lọ́nà tí ò tí kìíní ọ̀hún sì lùgbàdì òfin orílẹ̀ náà ọ̀pọ̀ àwọn ará ìlú lè tuntun wá ń bọ́ta láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìfẹ̀hónúhàn náà ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé òfin yìí ló pọ̀ lápọ̀jù tó sì ń fa ìnira fún àwọn. nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tá a mọ̀ sí Kelechi Iheanacho ti sọ pé òun ṣe tán báyìí láti gbẹ̀san padà lórí ikọ̀ léyìí tó nà wọ́n tẹ́lẹ̀ rí ní ìgbà táwọn ń agbábọ́ọ̀lù tamọ̀ sí kílẹ̀ṣe nàṣọ náà léyìí tí ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Leicester City ló jẹ́ wípé ó ní pé àwọn ṣetán báyìí láti rí pé àwọn gba kíní ọ̀hún padà lọ́wọ́ ikọ̀ léyìí tó nà wọ́n o tẹ́ ẹ̀ bá gbàgbé ikọ̀ Foxes ló padà nà wọ́n lámì mẹ́ta sódò ní ìgbà tí wọ́n ń gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn lóṣù tó kọjá agbábọ́ọ̀lù ọ̀hún ló pé àwọn ṣetán báyìí láti pé àwọn padà sọ ìgísí àwọn gbábọ́ọ̀lù wákò pẹ̀lú ikọ̀ ọ̀hún dáadáa kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé èyí tí a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lókè pé youtube àti bàbá gbàgede ìmọ̀ tv facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àwọn kì í tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìwé náà lẹ́ẹ̀kan sí i ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ti ń jẹ́ kó ní mọ̀ báyìí wípé ètò ìdìbò nílẹ̀ yìí ni yóò lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ láìsí wàhálà o ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti jẹ́ kó di mímọ̀ báyìí pé ààrẹ muhammadu buhari ló máa ń gbé àwọn àbálẹ̀ tó ní ìtumọ̀ tó sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ọmọ nàìjíríà wá sí ilé ìgbìmọ̀ asòfin o báńkì àpapọ̀ torílẹ̀-èdè wa nàìjíríà tún ti pàṣẹ bá ipa àwọn òfẹ́ owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mọ́ ní àwọn ẹ̀rọ léyìí tó ń pọ̀wó nílẹ̀ yìí o nínú ìròyìn ilẹ̀ òkèrè àmọ̀wá fún yín wípé orílẹ̀-èdè Iran ti pàṣẹ kọ́ lọ yẹgi fẹ́yàn bíi mẹ́ta míì báyìí látàrí bí wọ́n ṣe bọ́ta ṣe ìfẹ̀hónú ọ̀hún nínú ìròyìn ìlọ̀rọ̀ ìdárayá àmúwá fún yìí bákan náà ipò agbábọ́ọ̀lù Iheanacho sọ pé òun ṣetán láti gba ẹ̀san lọ́wọ́ ikọ̀ lé ìtúnà wọn tẹ́lẹ̀ rí kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé ìdààmúwá fún yìí Sọ́ní Sodiq abẹ́dúnà ló kọ́ tèmi títí gbà míì ohun ìlà ọ̀sùn